بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته afiyẹyìn fún Allah adúpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. alẹ́ òní ni alẹ́ yaumul ithnain alẹ́ ọjọ́ àtìní déètì òní ni ọjọ́ kẹwàá oṣù kọkànlá oṣù lulikọ́ádà ọdún fourteen forty two mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah subhanahu wa ta'ala kókó wa yọ. ìbéèrè tí ọpọ́n sún kàn. a ti yan fún wa ní àná ìbéèrè méjì ni ìkíní arákùnrin yìí ń béèrè béèrè kan pé nígbà tí à ń sọ̀rọ̀ nípa ọlọ́mọge a kí ọlọ́mọge pé ẹni tí ò tíì rí ọkùnrin rí. oríkì ọlọ́mọge alibikiru nínú Islam òun náà ni ẹni tí kò tí ì rí ọkùnrin rí. tó ń túmọ̀ sí pé ẹni tí wọn ò tí ì fà fún ọkọ rí. adélébọ̀ afẹ́yìí ni ẹni tí aláṣẹ rẹ̀ ẹni tí aláṣẹ rẹ̀ ti fà fún ọkọ rí ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní èké dáyé àṣà ó di àpò mu wọ́n máa ń àṣà tẹ́lẹ̀ ni fífín ni wọ́n máa ń àṣà ṣàgbárí àmọ́ ńgbà téèké wá dáyé wọn ò fi mọ́ wọn wulẹ̀ wá ń kó wọn gbé e mu. ẹni tá a wá ń pè ní bíkírù nínú ẹ̀sìn ẹni sọ pé ó ti dojúrú nígboro nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tí ò tí ì délé ọkọ rí ló ti rìn gbáre gbàre gbáre ọkùnrin náà tí ò sì tí ì rí obìnrin rí. tó bá pàdé ẹni tó pèrè ẹ̀ ń bíkírù báwo ni ó ṣe mọ̀ pé bíkírù ni ní alẹ́ ọjọ́ ìgbéyàwó nípa bẹ́ẹ̀ arákùnrin yìí ń béèrè pé kí gan ni àmì tí aláwo fi sí ọlọ́mọge lára táàbì mọ̀ pé híya bíkìrù pé ọlọ́mọge ni nítorí pé ẹsẹ̀ mọ́là ó ti dàpọ̀ mọ́ ẹsẹ̀ màálù ọ̀tọ̀ sí lẹ́sẹ̀ mọ́là ọ̀tọ̀ ní ẹsẹ̀ màálù ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ rẹ̀ ó tún wá ní ìbéèrè kejì ẹ jẹ́ kí a kọ́kọ́ sọ ọ̀rọ̀ lórí ìbéèrè àkọ́kọ́ insha allah. insha allah. Lori ìbéèrè àkọ́kọ́ Amiwo wo láti dá díkírù mọ̀ ọlọ́mọdé Allah subhanahu wa ta'ala. ọba tí oníṣẹ́ ọnà ni ọba oníṣẹ́ ọnà ni Allah tó ya bátànì ọnà fún ẹ̀dá kọ̀ọ̀kan tó sì ṣe wẹ́kú ẹ̀dá náà. láìsí sí àwòrán kan tó síwájú Allahu akbar subhana kọ́ọ̀lìkìnà mímọ́ ni fún ẹlẹ́dàá wa ìbà rẹ ẹlẹ́dàá ọba adẹ́dà ọba oníṣẹ́ ọnà ẹ iṣẹ́ ọnà. tí aláwo ṣe sí ọmọnìyàn lára. iṣẹ́ ọ̀nà ti akọ ọ̀tọ̀ iṣẹ́ ọ̀nà ti abo ọ̀tọ̀ ibi tá a ti jọ pàdé ohun tá a jọ ní nínú iṣẹ́ ọ̀nà ara wa àwa náà mọ̀ pé ọkùnrin ní eléyìí obìnrin náà ní. ọkùnrin ní èyí obìnrin náà ní. Allah subhanahu wa ta'ala ó wá ṣe àwọn iṣẹ́ ọnà kan sára ọkùnrin tó fi hàn pé akọni òun ó sì ṣe àwọn iṣẹ́ ọnà kan sí ara obìnrin tá a sì mọ̀ pé abo ni òun náà. bó ṣe wá ṣe fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ló ṣe fáwọn àlùjẹ̀nú bẹ́ẹ̀ náà ló ṣe fún àwọn ẹranko mímọ́ ni fún ọ o lórí iṣẹ́ ọ̀nà rẹ fatabarakallahu ahasanu lẹ́kọ̀ọ́lìkì ògo ni fún àlọ́wọ́ ọba tó dáa jù lọ nínú àwọn oníṣẹ́ ọ̀nà ọba tó dáa jùlọ ni Allah wàyí nínú ohun tí Allah ṣe sí ara ọkùnrin tí a fi mọ̀ pé ọkùnrin kò tí ì rí obìnrin rí láyé rẹ̀. láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sẹ̀mí ayé ẹ̀ ni ẹ̀sìn ti sọ pé kí wọ́n gé kúrò ń bẹ̀. òun náà ni adọ̀dọ̀ orí nǹkan ọmọkùnrin ẹ̀sìn pa á láṣẹ wípé kí wọ́n gé adọ̀dọ̀ abẹ́ ọkùnrin kúrò. ìyẹn sì ni àmì tá a ti mọ̀ pọ́kùnrin yìí kò tí ì rí obìnrin rí nítorí pé aládọ̀dọ̀ kò lè rọrùn fún un láti súnmọ́ obìnrin. ẹ̀sìn wa pa wá láṣẹ pé adọ̀dọ̀ ti ọkùnrin kí wọ́n gé kúrò mbẹ̀. nítorí ìdí pàtàkì tí ó yé Allah ju àwa lọ bí bẹ́ẹ̀ kọ́ bóyá ń gbà táwa náà bá fẹ́ ṣègbéyàwó lọ́rọ̀ ò bá jẹ mọ́ pé kí wọ́n máa já tiwa náà mẹsẹ̀ ń já tabo. àmọ́ lillahi alihikima alibaliga òye tó dópin ti Allah ni ó ṣe tiwa níṣe pé kó tó di pé a máa rákòrò kí wọ́n ti bá nimu kúrò ń bẹ̀. ẹ wá rí tóbìnrin aláwo wá ó dìsáìn ó fi nǹkan kan síbẹ̀ sí ojú ara wọn. kò kọ́kọ́ sí ẹ̀yà ara kan tá à ní ti máa gbé aláwọ̀ tóbi ní bí aláwọ̀ ṣe tò àwọn organs àwọn tissues bó ṣe tò wọ́n papọ̀ bójú ọwọ́ ni bójú ojú ni bójú etí ni bójú ẹmú ni bójú ẹnu ni ká má ti ìwà sọ àyè tá à ń sọ yìí tó jẹ́ àyè pamọ́. Allah wá design rẹ̀ specially ó design tọkùnrin specially ó design tobìnrin náà specially nítorí kí àwọn obìnrin kí wọ́n lè wá sọ ìrìn ẹsẹ̀ wọn kí wọ́n má bàa máa rìnrìn kúrìn kí wọ́n má bàa bọ́ sọ́wọ́kọ́wọ́. So kí wọ́n lè dáàbò bo iyì tí ń bẹ fún ẹni tí wọn ò tí ì fà fún ọkọ rí. Allah subhanahu wa ta'ala ó wá ṣe tánná kan tánná a tissue a tiny tissue wọ́n pè ní tánná. Allah wá fi tánná yìí ó wá fi sí ẹnu bodè ojú ara wọn ó fi sí ẹnu bodè ojú ara wọn. ọmọ kọ̀ọ̀kan tó jọmọbìnrin wa ń wá sí ayé pẹ̀lú ojú ara àti tánná yìí tánná yìí ni Yorùbá ń pè ní àbálé. Allah wá fi tánà yìí ó wá fi ṣe bíi kọ́kọ́rọ́ kan àpèjúwe rẹ̀ nìyẹn o bíi géètì tá a tì pẹ̀lú padlock àmọ́ tó dásí pé ní géètì yẹn nǹkan kan sì lè jáde láti inú ọgbà síta. àmọ́ nǹkan kò lè jáde láti ta wọnú ọgbà bí aláwo ṣe design rẹ̀ nìyẹn bó ṣe ya bàtà ni ẹ̀ nìyẹn nǹkan lè jáde láti inú ọgbà bọ́ síta nígbà tí tán náà yẹn sì wà níbẹ̀ àmọ́ nǹkan kò lè jáde nǹkan kò lè wá láti ta kó wọnú àyàfi tí ọba mú tán náà yẹn kúrò ń bẹ̀rẹ̀. ojú ara obìnrin tí ohun tí wọ́n ń pè ní àbálé wà níbẹ̀ yóò láǹfààní àti máa tọ̀ yóò láǹfààní àti máa ṣe nǹkan oṣù ok ìtọ̀ inú ló wà inú ọgbà ló wà nǹkan oṣù inú ló wà inú ọgbà ló wà òun láǹfààní àti jáde. àmọ́ nǹkan kan ò lè wọnú. tọ́ba ti á di pé nǹkan kan lè wọnú láti ta tí ẹni yẹn tí wọn ò sì tí ì fà fún ọkọ rí ó ti di suspect ó ti di suspect nǹkan kan ò lè gbà ta wọlé àmọ́ nǹkan lè gbanú jáde lódiwọ̀n ìgbà tí tánná yẹn bá sì wà ní ibi tí àlá ò fi sí. tánná yìí tó bá ti di pé àsìkò tó tí ó kúrò ń bẹ̀. obìnrin yóò mọ̀ lára pé kinní yìí ó kúrò àwọn kan ní máa já ni àwọn kan ní máa yòrò ni tí máa tínrín sí ni àwọn kan ní máa re ni gbogbo wọn ni wọ́n ságbà wípé àwọn medical sciences gbogbo wọn ni wọ́n gbà wípé ọlọ́run fi tán náà kàn sí àmọ́ tán náà yẹn iṣẹ́ tó ń ṣe gangan ni pé kò ní jẹ́ kí nǹkan kankan. tí ó tóbi ju ìkẹ́ ẹyọ kan lọ kò ní jí ó wọbẹ̀ easily. average ìka ọmọnìyàn tí ò tóbi jù tí ò kéré jù méjì rẹ̀ kò ní lè wojú ara obìnrin. tọ́ba ti wá di pé. bí ìka méjì lè wọ ojú ara obìnrin láti ta tán yẹn ti kúrò ń bẹ̀. díàpọ̀ ọkùnrin tó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tí tán náà yìí ò di wọ́n ti mú tán náà kúrò ń bẹ̀ nù mo ti ń jí àbálé mo ti mú fún abẹ́ obìnrin láti lè fi rí àrídájú wípé nǹkan kan ò tí ì gbàtà wọlé rí lára rẹ̀ òun náà ni àwọn òyìnbó wa ń lò lónìí fún gbogbo ọjà tí wọ́n ń tà ẹni ọjà òyìnbó òyìnbó ṣe ìníwé tó ga sí wípé tẹ́ ẹ bá ti ṣí rí wọ́n mọ̀ pé ti ṣí rí pẹ̀ bá rọ oògùn ìdérí oògùn ẹ tẹ́ ẹ bá ti járí ẹ mọ̀ kẹ́ wọ́n ti járí bẹ́ẹ̀ bá ra ọ́ìlì ike ọ́ìlì tẹ́ ẹ bá ti járí kò rújú rárá kò rújú wọ́n ti sọ òṣè wọ́n wo ntọ́lọ́ ń ṣe sára obìnrin wọ́n wò pé ẹ jẹ́ káwa náà máa ṣe tampa kìnnìkan wọ́n ń pè ní tampa kìíní kan náà máa ń pè pé tó bá ti tampa pẹ̀lú ẹ̀rí gbogbo èèyàn mọ̀ pé ẹ̀hán ah, àṣẹlẹ̀ yìí wọ́n ti já wọ́n ti já so bá a ṣe lè dá ike tí wọ́n ti ṣírí bá a ṣe lè dá mọ̀ bá a ṣe lè dá ìtún nínú ẹ sábà gbogbo nǹkan tó tí yóò tó ìgbò máa ń ṣe tó ga sí pé wọ́n á ti wọ́n á ti sílì ẹ̀ kò sí ọ̀nà tó fẹ́ gbà mu ti ń bẹ́ ń bẹ̀ tàbí tọwọ́ bọnú bẹ̀ láì já síìlì yẹn kúrò ń bẹ̀. ẹ wo protection ẹ wo security tí aláwo ṣe fún gbogbo ọmọbìnrin tí wá sílé ayé. irú ààbò yìí ni wọ́n wá fi ń ṣeré ló fi ń ṣeré tó dá sí pé ẹlòmíì ọkàn lè já seré lásán tí ò ní súnmọ́ ọ yóò kàn já seré tó bá sì ti já lẹ́ẹ̀kan wọ́n èyí já lẹ́ẹ̀mejì kò sí ní tó o fẹ́ sọ mọ́ pé nǹkan kan wọ́bẹ̀ rí níwọ̀n àgbà tí kíní bá ti kú lábẹ́ rẹ̀ kò sí ní tó o fẹ́ sọ mọ́ tí wọn ò ti gba lábẹ́ rẹ̀ èyí ṣe bí kírù mọ́nù o ti kú lọ́lọ́mọdé nù. No kí ló já sí nígbà tí ò níbẹ̀ wọ̀ ẹni tó níbẹ̀ wọ̀ ní ọ̀nà ẹ̀tọ́ òun ni wọ́n ní kó já kínní ni Yorùbá pọ́nlé níjọ́hun níjọ́hun ni o wọ́n pọ́nlé níjọ́hun gan-an tí ọmọ wọn obìnrin bá lọ sílé ọkọ wọ́n máa retí orí pa jíjá àbálé torí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní tán náà ni a tissue tiny tissue ni ó wà fleshy tí nǹkan kan bá ti gún un tó bá rẹ pété tó rẹ pété báyìí ìsáyédà kí ń gbèlè pé nínú anìkan wà fleshy so ẹ̀jẹ̀ ń rọ̀nù ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń rọ̀ ń bẹ̀ therefore ẹ̀jẹ̀ díẹ̀ yóò yóò sàn jáde látòjú ara obìnrin yóò sàn jáde. òyìnbó ọ̀wá tí ì ṣe kí wọ́n já alákọ̀ọ́kọ́ kí wọ́n tún wá tún já lọ́jọ́ míì rárá o ẹ̀ẹ̀kan ni jíjàbálé ẹ̀ẹ̀kan ni wá wo ohun tó wéèsì ìdànù yìí nínú ìgbésí ayé rẹ kí òbí ẹ tó fà ọ lé ọkọ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ tí ó bá ti sí lábẹ́ rẹ láì tí ì sí nílé ọkọ ọjọ́ kọ́gọ́ tó o wọlé ọkọ ìbànújẹ́ pé kò sí lábẹ́ rẹ mọ́ ìbànújẹ́ inú ìbànújẹ́ yẹn ló wà ní tiẹ̀ kì í ṣe ìbànújẹ́ pé òkú ni bàbá rẹ ìbànújẹ́ pé ntọ́lọ́hún fi ṣe síl sí ọ lábẹ́ ẹnìkan ti já ẹnìkan ti já ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé èyí tí wọ́n já twenty years ago kò lè grow sí o kò lè dàgbà sí wọ́n ti já wọ́n ti já for life nù ẹ̀ẹ̀kan náà ni tán bá ti já wọ́n ti já mi kò sí oògùn náà kò ṣeé dọ́gbọ́n sí kò ṣeé dọ́gbọ́n sí òkè sẹ́ńtẹ́ bá gé àdọ̀dọ̀ abẹ́ rẹ̀ kúrò ń bẹ̀ tó lè padà bẹ̀ mọ́ ni sẹ́ńtẹ́ dábẹ́ fọkùnrin gan sẹ́ńtẹ́ gé àdọ̀dọ̀ abẹ́ kúrò ń bẹ̀ tó lè padà bẹ̀ mọ́ ni ìyẹn ti lọ nìyẹn. ìwọ ọlọ́mọge yìí lọ sọ ara rẹ dáadáa iyì ara rẹ má fi ṣe má fi fi ṣe ìranù yorùbá bọ̀ wọ́n ní àbálé ó le ju ọmọ bíbí lọ. kí ló fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀. lọ́pọ̀ ọ̀gbà níjọ́hun àná àwọn tí wọ́n máa ń jẹ́ ọlọ́mọge tí wọ́n máa ń bọ́ sọ́wọ́ ọkùnrin wọn ò ní ẹ̀kọ́ nípa ìbálòpọ̀ àti wá rí àbálẹ́já lára ọlọ́mọge ó máa ń kó wọn sínú ìnira gan-an ìnira yẹn gan-an ó máa ń lágbára tó bẹ́ẹ̀ jẹ́ tí Yorùbá fi sọ pé àbálé ó le ju ìbímọ lọ wàá wò líle yẹn wà kúrò ń bẹ́ o péènì kúrò ń bẹ́ o kó wá dá sí pé ó rí péènì lórí ẹ̀ṣẹ̀ òtún wá ní gbalada adúrú rora yẹn tóórì kó tún wá já sí pé yóò tún wá já síyà fún wájú ọlọ́run ọ̀rọ̀ rẹ ti di ìyá aṣọ àdámọ́ ikún ikún lọ àdásọnù òun fúnra rẹ̀ ó tún ti ẹsẹ̀ bọ ojú tàkúté ìwọ ni kóró ṣé ti kún ní òrò ni tó lọ mọ́ lọ́wọ́ tàbí tàdá ọwọ́ rẹ̀ tí ò rí mọ́ tàbí ti egbò tí ó padà lọ mọ́ yanjú ẹ̀. aláwọ̀ máa ma fi kinní yìí ó fi ṣe páńpẹ́ fẹ̀yìn obìnrin ni kẹ́ ẹ lè jókòó jẹ́ ṣe ẹ wá jókòó jẹ́ èèyàn lọ́mọge ṣe ẹ jókòó jẹ́ lónìí ọba gasi pé lójú agbo ẹ̀yin ni wọ́n bá ń bẹ̀ ẹ wà máa rèdí lójú agbo ìdí tí ò sí ń bẹ̀ mọ́ o tún ń re ìwọ tí wọ́n ti tí wọ́n ti já sí ìyá bẹ́ẹ̀ rẹ. obìnrin míì a máa fi pé ẹni tí aláṣẹ òun fọ òun fún ló jábàálẹ̀ òun a máa fi dé ọlọ́run tí àdúrà náà sì gbà pé wọ́n ọlọ́run wọlá pé mo dáàbò bo síkírítì tó fi sí mi lára mi ò jẹ́ kí wèrè ó já a mi ò jẹ́ kí amugbó ó já mi ò jẹ́ kí oníbàjẹ́ ó débẹ̀ títí ó fi di ọjọ́ náà sí aláṣẹ mi. Network ní ọ̀sálọ̀hún. ok àníṣe obìnrin nínú tó lè fi bẹ ọlọ́run tábà ni ó sì gbà nígbàkigbà tó bá súnkàn ògiri pé wọ ọlọ́run mo bẹ ọ wọ ọlá pé ohun tó fi ṣe ààbò sí abẹ́ ẹ wa awo obìnrin èmi dáàbò bo tèmi mo dáàbò bo nítorí tiẹ̀ lẹ́yìn náà mo dáàbò bo de ẹni tí ó jẹ ẹlẹ́tọ̀ọ́ lórí mi. bí mo ṣe wá bọ́ há ọlọ́run la ọ̀nà fún mi ọlọ́run ó ọlọ́run máa gba àdúrà rẹ̀ torí wípé nínú dáadáa nínú iṣẹ́ rẹ̀ láti máa fi bẹ ọlọ́run tó o ṣe fún ara rẹ̀ yàtọ̀ sí iṣẹ́ tẹ́nìkan ṣe wàá máa ní kọ́lọ́n wọlá ìyá rẹ̀ kọ́lọ́n wọlá bàbá rẹ̀ kó gbàdúrà rẹ̀ ọlọ́run ò lè wọlá bàbá rẹ̀. kò lè wọlá ìyá rẹ gàdúrà rẹ iṣẹ́ ọwọ́ ara rẹ ló sọ pé kọ́lọ́hún ó wò mọ́ ọ lára. ṣé o ti wá fẹ́ẹ̀lì níbi iṣẹ ti bí wọn ṣé o ti fẹ́ẹ̀lì. lẹ́yìn ìyẹn ó tún wá gbọ́dọ̀ yí wa wípé àwọn obìnrin wọ́n pàdánù àbálé wọn láì jẹ́ nípasẹ̀ ìbálòpọ̀. èèyàn jẹ́ àfọwọ́fà míì látọ̀dọ̀ wọn torí pé n tá à ń pè ní àbálé yìí mo ní tán náà ni obìnrin tó bá lọ kó rẹ̀ sínú àwọn wàhálà ayé kan tí wọ́n fi sun ọkùnrin tó ń wá sẹ́rí sí i ní jíǹjì tó jí láàárọ̀ ọjọ́ rẹ̀ ní iṣẹ́ wàhálà kan tó ní í ṣe pẹ̀lú kí itan máa lọ itan kí itan rẹ̀ kọ́ máa lọ itan bí ọmọbìnrin tó lọ gbaṣẹ́ sọ́jà tẹ́ ẹ bá fojú ríbi tí wọ́n ti ń ṣe sóyún fún sọ́jà ẹ mọ̀ pé ojú ọlọ́run ò ni ẹ mọ̀ pé ojú ọlọ́run ò tó ni àwọn sọ́jà ti máa ń gba tírénì ló fi já sí pé atóbìnrin wọn atọkùnrin wọn nǹkan tí wọ́n ti pọ̀ sí wọn lára ló jẹ́ kí wọ́n máa ló jẹ́ kí wọ́n ló jẹ́ kó ga sí wípé bíi kí wọ́n pààyàn kí wọ́n pààyàn ni ni training tí wọ́n fún àwọn wọn ò train àwọn pé kí wọ́n máa pe wúrẹ́ wọn ò train wọn pé kí wọ́n máa pa àgùntàn èèyàn ni wọ́n tírèèni wọn fún ẹni tí ó sì pààyàn ẹni tó gẹ́gẹ́ pé iṣẹ́ ẹ̀tì ní kọ́ máa pààyàn ọ̀fíṣíà kìlà làwọn ti wọn ọ̀fíṣíà kìlà náà ń pè wọ́n ìjọba ló ọ̀tọ̀ráìsì wọn ló fún wọn láìsẹ́ẹ̀sì pé tẹ́míyàn bá bọ́ lọ́wọ́ yín kò láìsí ṣẹ̀wá táwọn náà wọ́n dàgó ní tí wọ́n pass through. Ah. ọlọ́run o amẹ́ríkà ọ̀kan wò lórí social media obìnrin wọn máa dọkùnrin ni obìnrin wọn máa di ọkùnrin ni ọjọ́ wo lórí ṣáájú obìnrin tó lóyún sọkọmọ́nù ọ̀nà oyún dà tó ti gbára bọ̀ nísẹ̀mí ayé rẹ̀ wọ́n ti gba ìjọ́bìnrin ìjọ́bìnrin tọ́lọ́ ń fi sí lára wọ́n ti gba destroy rẹ̀ lórí kó fẹ́ di sọ́jà kó fẹ́ di army kó fẹ́ di navy. iṣẹ́ ọkùnrin ni nínú Islam iṣẹ́ ọkùnrin ni. bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin míì táwọn náà ṣe àfọwọ́fà nípasẹ̀ pé wọ́n fẹ́ di ẹni tí ó máa sáré ìje yìí tí ó máa sáré ìje tàbí tí ó máa ja wrestling tàbí tí ó máa ja taekwondo sọ pé ìpànìyàn máa fi ìgbà ìpànìyàn máa lòmí taekwondo ọwọ́ àtìpá tó gbogbo bí ṣe ń ja tán fáwọn tí ń ja tán ní tí ó yà mọ́ lára ọ̀kan bẹ̀ ni àbálẹ̀ rẹ̀ sòrú àwọn yẹn kì í ṣe pé wọ́n rọ́kùnrin rí ṣùgbọ́n náà tọ́ba tọ́ba wóbìnrin tí tó ò rí fẹ́ tọ́ ẹ pé èsì ń ja japando ọlọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ èsì ń ja rẹ́sílì èdè pé wọ́n lè mú ẹsẹ̀ méjèèjì báyìí kí wọ́n kí wọ́n nà á sí north sí north and <laughs> north and south kọ́hún tí wọ́n nà kan báyìí tí wọ́n nà kan báyìí.